<laughs> Welcome to my life and afterlife. My name is Aitale Abiyamo. Mm. Tinubu, you are constituting a nuisance. And a very bad nuisance at that. Hmm. <laughs> wow. Make it make sense, Bola. Make it make sense. You said your university certificates were stolen by soldiers and you didn't attend primary or secondary schools. You see, that is the that is the problem of telling lies. Because if you tell one lie, you have to tell you have to say 10 more to cover it up make it make sense voila make it make sense because you are confused and delusional when you were contestant you said you had primary and secondary you went to primary and secondary school yet you don't have classmates you can't you don't have teachers you none of your teachers could say, oh, yes, Bola attended this primary school, Bola attended this secondary school. Oh, yes, Bola is indeed my classmate. Nobody. Now, fast forward. You're not saying you did not attend primary school, you did not attend secondary school, but you went to university. Even the universities, the two universities that you made mention, None of them could back you up. You're supposed to have classmates. I mean, lecturers. I mean, your supervisor when you were writing your thesis. Somebody somewhere at one point in time must have encountered you, have close interactions with you to be able to say that, yes, indeed, Bola was in my primary school, Bola was in my secondary school, Bola went to the same university. Even at that, primary schools, secondary schools, they keep records. Eh, even if soldiers, even if all your documents were stolen, there is a backup. If you go back to your, if, if you go back to um, those schools, they should have a record of you being a student with them at one time or another. You see, Bola, hmm? You are a very bad copy of a photocopy. Mm? Eh, ayé aláyé ló ń ṣe ayé aláyé ló ń gbé ẹ eh, nice ti kọrin ó ní photocopy kò easy you can never be like me it is my identity tẹ́lítẹ́lí tìkítà ń ta àtàn ṣùgbọ́n wọ ọ̀gá ni wọ́ ọ̀gá tó ń faṣọ tó tó ń gbaṣọ aláṣọ hmm? eégún nìwọ olówó ilé owó olówó léégún ná aṣọ aláṣọ léégún dàbòrà hmm? because you, you see where I have a problem with you is <sighs> Bọ́lá Bọ́lá Adé ò ò ò mọ̀rúkọ ẹ̀ ò mọ̀ date your age nothing about you is real you're trying to copy Buhari Buhari's um, propaganda òun ni primary certificate ìwọ ìwọ wá take it a notch higher ìwọ ní òun ni primary òun lọ sí primary òun lọ sí secondary but òun lọ sí university in the in this twenty-first century you know the rate so, Bọ́lá you know the rate also kí ló ń fi wá pè náà. No? Are you listening to yourself? Make it make sense. Because, oh, we're coherent more. Oh, make sense. Oh, sounds sensible. Oh, oh, oh, sound like somebody in their right senses. Job, and you, you're somebody's father. You're somebody's husband. You're somebody's grandfather. You're somebody's great grandfather. Example will lonely. Example will lonely. okay fine jọ ò ṣe gc ni ò ṣe waec ni ò lè rí yẹn náà wọ́n tún kó yẹn náà tí wọ́n yìnbọn tí wọ́n bá jí ṣe bí wà lọ sí gc or waec officer whatever it is to go ask for your certificate so oh, rí anything you have nothing to offer. Uh, hmm. so templates and they say you are a very bad copy of a photocopy so template buhari òun ló ń lò footstep buhari òun ló ń fọ́lò àbí àbí bọ́lá wow good riddance to bad rubbish good riddance to bad rubbish. Uh, uh, <laughs> kí ló dènà tẹnu ò ń sìn lára cocaine ẹ ẹ ìwọ lánàá ìwọ lẹ́nu ṣé ìwọ nìkan ni ṣé ìwọ nìkan ni bí ẹ̀kan apọkọ jẹ́ as if that was not enough to now had hmm, mẹ̀kúnnù ọ̀nà hmm, <laughs> mo wo bíi tí. Hmm tíyà máa jẹ lára yín <laughs> mẹ̀kúnnù as if that was not enough hmm. <laughs> to now add insult to injury <laughs> ẹ wá gbọ́rọ̀ lẹ́nu lẹ́nu ọmọ àbí ikọ́ àkọ́ọ̀gbà ọmọ àbí ìpabẹ́ pàpàǹlagi ọmọ tí wọn tí wọn ò jó ẹnu ẹ̀ lọ́jọ́ tán ọ bíi èwo tí ẹ ní like father like son ọmọ tẹ́yá bá bí ẹ̀yá náà ní ọjọ́ ọ̀kẹ́rẹ́ bí nǹkan ọbẹ̀ ó lóun bímọ ọmọ ọ̀sán tí ń kó pọ́npọ́n báyẹ̀ àwa hmm, hmm. wí tán kí ló ti pe rẹ̀ ná ó lóun Fọláṣadé Mujidat Tinubu Ojo Tif. Mm mo tiẹ̀ rí èèyàn rí ìjòjò òjò òsínlé ọmọ adìyẹ dàgbà tó bá wà ní àtìpáyé ẹ̀ òjò ó lè lòjò ó lè lòjò tí Tinubu ti fòjò hmm. fẹ̀kọ̀tẹ́lẹ̀ ńkọ́ báwo lẹ ṣe fẹ́ jẹ́ kó rí hmm, kí ni ó sọ kí ló fẹ́ sọ hmm, èmi bàbá ẹ̀ náà mọ̀rọ̀ sọ ṣíyọ. So. Mm àwa wí tán mo tiẹ̀ ṣe bí wọ́n ní erin kì í fọn kọ́mi ò fọn ni Tinubu àtiwọ́ àtọ́mọ ẹ kàn ń pòlùtà à cyberspace ẹ àti ìgẹ́ tó bá di di drama bàbẹ́ tó lóun ò lọ secondary òun ò lọ primary but òun lọ sójà tó jí certificate university. ni wọn náà tún lanu ló lanu ló ń sọ̀rọ̀ sí lẹ́ẹ̀kẹ́ ẹ̀yà ló ní ẹ <laughs> bàbá tiẹ̀ o bàbá tiẹ̀ made Lagos more comfortable for Igbos but they choose to be ungrateful eh, ungrateful to who ẹ jọ̀ọ́ re kí ni ipa bàbá ẹ̀ ṣe fẹ́ pọ̀n anybody for that matter bàbá ẹ̀ tó jẹ́ pé aṣọ orin lóṣooṣì ni tó jẹ́ pé oore tó ń ṣe for a reason so that only will count on the favor, so that they can pay it back to him in favour ni. ajá ni ó dẹnu ẹ kí ni orúkọ ẹ mújì hmm. àwọn mújì máa ń gọ̀ wọ́n máa ń gọ̀ wọ́n máa ń fẹnu hàn ra mújì really really. Hmm. Mm. Oh yeah, kí ló sọ kí ló sọ pé sókè ó ní the conducive environment you see today in Lagos that Igbos are enjoying while doing their businesses were put in place by my father. <laughs> hey, hey, a máa wá ṣe nǹkan o ìkòkò tí òmòpò máa jata tó wá dórí iná tó ń sè tó ń sọ ẹ mm. eh? ẹ joyè lẹ́ẹ̀kan ẹ jẹ́ káyé gbádùn gbà tí wọ tó lanu ẹ pàgà nínú agbárí ẹ tó pàdépàgà tó ní ìwọ ìwọ o àǹfààní táwọn Ìgbò ń jẹ lẹ́kọ̀ọ́ lè ní o bàbá ẹ ló put in place nígbà tí wọ́n tí wọ́n ń sọ yẹn kí wàá ní àwọn kí wàá ní kọ́ ọmọ first governor of Lagos kó wá sọ. So kí wàá ní àwọn tó ti tó ti ń build up Lagos kó tó kọ àtìkò bàbá ẹ̀ kí nìkan wá sọ tá a dẹ̀ rí i pé wọ́n ṣe nǹkan bàbá ẹ̀ dé kò ṣe nǹkan kan náà èyí tí nǹkan tí àwọn yẹn ti ṣe sílẹ̀ ó tún mú ó tún bàjẹ́ hmm? àbí ẹni rí nǹkan ẹ <laughs> ah well ṣe bẹ́yìí ni the owner of Lagos <laughs> ọmọ the owner. Hey omo the owner fake owner fake owner of Lagos èèyàn eh? eh, lè rí nǹkan ẹ eh, tó fẹ́ kó pẹ̀lú ẹ̀ owó ẹni tó ti wá sọnù kọ́ ńgbà tí ìwọ ìwọ ọmọ rè ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ah, ọ̀rọ̀ ọmọ létí ní ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ńgbà tí ìwọ àrè tó ti odidi àníyàn níyàn ẹ dákun kí ló kọ oko wọn náà ìrágbìjì ó mú kó abẹ́dọ̀ pàǹpà látòdìdí ìrágbìjì lọ́nlọ́hún tó wá ń fọwọ́ halẹ̀ fún ẹ lẹ́kọ̀ọ́ hmm? tó wá ní kí bàbá rẹ tó débẹ̀ gbogbo àwọn tó ti ṣe wọn àṣì nǹkan kan bàbá rẹ nìkan ló ṣe àwọn àwọn ẹbí èmi nìkan àwọn ẹbí èmi ló kàn àfẹ́mí àfẹ́mí àfẹ́mí. Mm. Mm-hmm. Hmm, sí hmm. i ìwọ náà o àbí mújì kọ́ ni ìwọ tí Tinubu tó kọ oyún ó kọ ẹ lóyún gbà tó tún bí ẹ tó tún bí ẹ kó tún kọ ẹ lọ́mọ ẹ ìyálọ́jà ló mà sọ ẹ dọmọ tó máa mú ẹ tó máa tọ́ ẹ. E àbí ìwọ náà ìwọ tí wọ́n mú wá jọ kìíní àná tó rí jíníjíní bí èkì sáànù lẹ̀ <laughs> ló wá ń gógé ọrùn mm. kí ló tún sọ ní sókè ah, ah. kátikati pálapàla ìlú apàlà ara kége. Hmm, oh. mo hmm. ṣe bí tíṣíkìtì bá ṣe tán tí ó tẹ̀ ẹ́ yóò nìkan gbóhùn rodò lọ rèé wẹ̀ hmm, hmm. ok gbóhùn sókè gbóhùn sókè kí ló tún sọ ó ní these people left their hometown and they expect and we, we accepted them wholeheartedly in Lagos State provided all they needed yet they are not grateful. Instead, they keep attacking my father at any slightest opportunity. Ah, orí hmm, orí ọmọ ìjọbẹ̀rì tẹ̀lé <laughs> hmm, o ìwọ ni kọ́ ba, ba, ba, ba, ba, gbogbo ayé hmm, ó ní these people left their hometown and we accepted them wholeheartedly in Lagos State provided all they needed yet they are ungrateful. Um, Fọláṣadé ọ̀rọ̀ tó sọ yìí hmm, ìwọ gan ló bá wí torí pé kí ni èkó gbà ẹ́ ó sọ ẹ́ déèyàn àtiwọ́ àti bàbá ẹ̀ látòkó yín látàníyàn níyàn ìràgbìjì lọ́hùn lọ́hùn wọ́n sọ yín ẹ̀jọ̀ kí lẹ fi kí lẹ fi sóore ẹ̀yin abáramóore jẹ́ ẹ̀yin wọ̀nbílíkì wọ̀nbìyà irú bàbá lọ́mọ kí lẹ fi sun orí kí lẹ fi sun orí tẹ́kọ̀ tẹ́kọ̀ ṣe fún yín tẹ́kọ̀ gbà yín tó fààyè gbà yín tẹ́ ẹ là tẹ́ ẹ lu kí lẹ fi san lẹ́nu ẹ kóró gbá lẹ́nu ẹ kóró Fọláṣadé kóró gbá lẹ́nu ẹ sórí nǹkan tó sánsì yẹn wo kó jẹ with immediate alacrity kó jẹ kò tọ́ sí ẹ lẹ́nu rárá at all at all hmm. Hmm. tàǹbà bẹ́ẹ̀ tàǹbà bẹ́ẹ̀ tí wọ́n ní àtàkẹ́ tàǹbà bóòṣì tó bímọ yà hmm. tàǹbà bàbà bẹ́ẹ̀ tàǹbà bá ń bolẹ́ tiwa. Mm, ah, mm, Otuni, <laughs> without this man, there will be nothing like Igbos in Lagos State. <laughs> ẹ dákun ọ̀rẹ́ ni máa rẹ́ ni o. <laughs> Ah, eh to know, but to sọ only without this man there will be nothing like egos in Lagos State they made their billions here some of them don't even know their hometown anymore because they now prefer Lagos than where they are coming from ah ah oh my God hmm. Muji ṣòro tó song. ìwọ same to you same same náà nítorí pé kí ni ẹ <laughs> eh, ta ni bàbá ẹ ṣe bàbá ẹ ti di god. bàbá ẹ ní góòdù tó fi láìsí bàbá ẹ kò lè sí ibo lẹ́kọ̀ọ́ torí pé bàbá ẹ ló sanwó mọ́tò wọn látàbúlé wọn wá bàbá ẹ ló dá wọn lókòwò tí wọ́n fi ṣe importing and exporting bàbá ẹ̀ ló ń gàárì wọn hmm? ó ní fìnánsíà wọn òun ló ń gbọ́ bùkátà wọn. ẹ̀ ó ní ó láwọn mi ò tiẹ̀ mọ̀ náà bíi tí wọ́n ti wá ìwọ àlọ́mọ àlè ni ẹ́ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ṣé wọ́n ṣé wọ́n mọ̀ lù yín ṣé wọ́n mọ̀ ra gbìdì ṣé o tiẹ̀ dé bẹ́ẹ̀ rí ṣé o mojú ó rí bàbá bàbá ẹ̀ ṣé o mojú orí bàbá àyẹ ìyá láyẹ ìmọ̀ ìfọ̀rí máa pọ́pọ̀ ṣé o mojú orí wọn ìwà adékòdére adékòdére àtètèmólè tó lè mú oh my god I, can't believe that coming from you àtètèmólè tó lè mú lóko ẹ̀ẹ́ pé wọn ò mọ̀ náà ibi tí wọ́n ti wá mọ́ tí ò wọ́n mọ̀ lé tí mọ̀ rágbìdì ṣé o lè tọ́ka ságboolé yín ràgbìdì ṣé o lè tọ́ka ságboolé ìyá ìyá tó bí ẹ lọ́mọ. bàtàràtà hmm, ọmọ lásán ọmọ lásán ìkejì ajá dẹ́ẹ̀jẹ̀ mìíràn ọ́ hmm, dẹ́ẹ̀jẹ̀. Mira those okay. Hmm. They locked up their shops just to get their PVCs, something that has never happened before, just because my father is contesting for the president of this country, simply because they don't want him. <laughs> um, hmm. Moody. <clears throat> Only, they locked up their shops just to go get their PVCs. When is that a crime? Kilo, why are you throwing tantrums? Ẹjọ́ ló fẹ́ rò. Kí ni big deal nìyẹn pé wọ́n ti ṣọ́ọ̀bù wọn? Ṣé bí ṣe bọ́dí náà náà ni? Ṣé bọ́dí náà náà ni àbí yàrá ẹ̀ náà tì? Torí àmì kí ló ń ká ẹ lára? Kí ló ń ká ẹ lára? Kí ló ń ta ẹ lára? kí ló ń dún ẹ̀ ń bẹ́ẹ̀ oní wọn ti ṣọ́ọ̀bù wọn àǹsó ṣe báwo ló ní ṣọ́ọ̀bù wọn ṣé ìwọ ló ń bá wọn sanwó rẹ́ǹtì ni àbí wọn ló bá wọn kọjá síbẹ̀ ọlọ́pàá èwo ń tèpè agbánilétí orúnkún ń ṣẹ̀jẹ̀ kí ni nǹkan ọ̀hún. They locked up their shops just to get their PVCs, something that has never happened before. Tẹ́lẹ̀ ńkọ́, is always a first time. Get over yourself get used to it and all this my father my father ah ká ní wèrè ni bàbá ẹ mama máa máa pariwo my father my father ká ní àbíhùn ni bàbá ẹ mama máa máa pariwo my father my father torí pé bàbá ẹ jẹ́ Tinubu ni ò ní jẹ́ agbọ́ràn mọ́ ẹ́n bàbá ìyà tó bọ́ mọ́ òṣì tá Tinubu tá ń bàbá ẹ tá ń ẹ Tinubu tá who is Tinubu who is Tinubu Tan ni níbo ló ti wá níbo ló ti ṣẹ̀ wá níbo la gbolé wọn ọmọ ta ni Tambi Tambi ta ló fẹ́ tó wàá jẹ́ agbọ́nrán á get over yourself. Mm. This has never happened before. Uh-uh. There's a change. Uh-uh. Hmm. There's a change. So tó bá decide láti exercise their their rights. So it, it is about your father. Oh, <laughs> oh, Timon, you see, you are so myopic in your reasoning faculty. O rò pé everything revolves around your father. Who is your father? Tamba bye. will be any ta ni bàbá ta ni àwọn bàbá ńlá bàbá ẹ àwọn wo àwọn wo ń bo ló ti ṣẹ̀ wá àwọn wo ló ṣẹ̀ ẹ́ lẹ̀ tó wá ń pariwo bàbá ẹ bá gbẹ́nu ẹ sàn jagbọ́ràn gbẹ́nu ẹ sàn gbogbo gbẹ́nu iṣẹ́ sàn ìyẹn ló ń dùn ẹ́ ìyẹn ló ń dùn ẹ́ hmm, bàbá wíru ọmọ ń wíru hmm, my father like daughter bàbá bàbá ń rò fọ́ọ̀kà ọmọ ń kuná mọ́ ọmọ ń kuná mọ́ <laughs> a máa wá ṣe nǹkan o we have tolerated their excesses for so long now therefore the earlier we put them in their position the better same same oh, ṣé o rí ẹ kí lorúkọ ẹ. Tinubu thief Ojo Mujidat Folashade same over here this nǹkan tó sọ is wo ole mo mọ wa àti bàbá ẹ̀ because we have tolerated you people's excesses for so long mẹ̀kúnnù wọn wọn àti ìdébẹ̀ o ní gbogbo eléyìí yo. Babe ama for what? Babe ama máa ọmọ ẹ̀ náà máa fọwọ́ lálẹ̀ ta ni yín ẹgbẹ́ ń bígbó ẹgbẹ́ ń bígbó we have the masses have tolerated you people's excesses for so long we are putting you people in your rightful position now which is no other place than the trash girl you're trashed that is your rightful place. Trash. <laughs> mm. We are watching them closely. So are we. Àwọn yìí to go in 3DD In 3DD làwọn go wẹ̀. So are we. So are the masses. Because if you are If you are a Rome, you must respect, adore, and support the culture of the Romans and whatever they are doing. Eh, lẹ́nu ẹ lẹ́nu ẹ àníṣẹ́ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ìwọ na o Mújì <laughs> Mújì Adékòdèrè mú jí ìkòkò tí ó mọ̀ pé ó máa jàtà tó dórí iná tó ń sè ń sọ. Hmm. ìwọ́n ní if you are a if you are Rome you must respect jọ àníṣe ààrẹ ààrẹ ìwọ ààrẹ ìwọ ààrẹ ó ìwọ ààrẹ ààrẹ ní o jọ níbi tó o bá dé yẹn jọ as ààrẹ lẹ́kọ̀ọ́ show respect show adore show support the culture àwọn lè original ojúlówó ọmọ onílùú ọmọ alálẹ̀ ìlú jọ show respect wọn torí ìwọ ààrẹ yẹn ò kí ń ṣojúlówó ọmọ tí wọ́n bá ń ka ojúlówó ọmọ ọkọ ọmọ orírun alálẹ̀ ilé èkó ò sí lára wọn ò sí lára wọn wọ́n ní tẹ́rú bá pẹ́ lé alájọbí ní ọmọ ọbú ó rẹ o ó nìyí o gba tápà tápà ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ọmọ oko láti ra gbìjì àyégbá tápà yẹn wá kọ́ léegun òun ló jẹ́ kẹ́ ẹ máa fọwọ́ lálẹ́ you are not indigenous to Lagos State tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa the son of the soil àwọn ọmọ onílẹ̀ alálẹ̀ ilẹ̀ èkó ò sí lára wọn torí pé ọmọ onílẹ̀ alálẹ̀ ilẹ̀ rágbìjì ní ìwọ̀ so kò tọ́ sí ẹ lẹ́nu ọ̀rọ̀ tó sọ yẹn kò jẹ́ um kí lorúkọ ẹ fọlásadé mújìdá tìǹbù ọjọ́ tiff um hmm? kò jẹ ó yẹ sẹ́ni gbogbo kò tọ́ sẹ́nu àtọ̀ọ́lé ẹ̀ um hmm? kò tọ́ sẹ́nu àtọ̀ọ́lé ọ̀rọ̀ tó sọ yẹn ó ti tóbi jẹnu ẹ̀ lọ́jọ́ gbórí ẹ̀ lọ kò jẹ. And the way this thing is going, the new dispensation, the, the, the ọmọlẹ alálẹ̀ hold key governmental and political positions Story any, wọ́n máa any ẹ̀yin suffer ẹ̀yin máa example of ìgbà tí One mú àjòjì job of That táwọn aráàlú fàyè jà gba àjòjì tó rájòjì àjòjì yẹn lè kó ààrẹ ní ẹ́ kó ní kálukú padà sórí ìrun wọn tó bá máa claim right mm? orílẹ̀ alálẹ̀ ilẹ̀ ìrágbìjì <coughs> excuse me ibẹ̀ ló ti lè fọwọ́ lálẹ̀ ibẹ̀ lẹ́nu ẹ ti tọrọ kì í ṣe lẹ́kọ̀ọ́ kó jẹ́ how dare you now say that àwọn Igbo ṣe pé ta ni the same position táwọn Igbo wà níwọ náà wà tó ráàrè níwọ náà àbí ìwọ náà kọ ni nígbà náà tó dé torí jìnnìjìnnì bí èké sáànù lẹ̀ hmm? kí mọ́gàjì tó gbà ẹ́ kó tó tọ́ ẹ kó tó fi ẹ́ sábẹ́ ẹ́ oyè tí wọ́n gbé fún ẹ kó tọ́ sí ẹ̀ náà ṣé ìwọ lóye ìyá lọ́jà tọ́ sí ni ìwọ ló tọ́ sí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyí nígbà tẹ́ bá ti fi òru gbà bùkún tẹ́ ń gbá wọn tí ò tọ́ sóyè sóyè wọn ẹni máa ó fẹ́ jogúnjogún ó fẹ́ jẹ ogún kógún torí ẹ̀ ló ṣe ń pàtàkì tán how dare you máa fọwọ́ lálẹ̀ fáwọn Ìgbò tó ti wà bẹ́ẹ̀ kí wọ́n tó bí ẹ tó ti wà bẹ́ẹ̀ kí wọ́n tó bí Tinubu hmm. hmm. ẹ̀yà kò tí a lè dùn mí fún ẹ òwú tí ìyá gbọ̀lọ́ mọ́ ran owó hmm. eh, eh, ah, ah. ó ti rí tọ́mọ ọ̀bá jẹ ṣòkòtò yóò jọ kíjì pa hmm, ṣòkòtò bàbá ẹ̀ ló gbé wọ̀ kíjì pa bàbá ẹ̀ ló wọ̀ so ọmọ ọkọ yẹn nọ́nà ọbẹ̀ yẹn ogo fẹnu họra bíi bàbá ẹ̀ òrẹ́ ní fi jọ awétò kọ̀gùnmọ́jú bí ẹja kòtẹ́ ó kọjú kó bí ẹni tán sópa. So kí ló tún sọ gbé sókè hmm, àdègbàdùn yóò gbé sókè ó ní whatever they are doing you cannot be in Rome and be against the Romans lẹ́nu ẹ̀ jọ ìwọ àti bàbá ẹ̀ dynasty yín family yín are you for the Lagosians or against them you are not only only against the Lagosians you are against the whole Yoruba race abẹ́yìn ẹ̀yin slogan èmi ló kàn wọ́n ní fada fada you you you you you mo ṣe bí wọ́n lẹ́nìkan kì í já wa ẹnìkan kì í já wa dé mo ṣe bí wọ́n sọ pé ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ́ bó ṣe bò gán ọ̀jọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni kò fi jí padà mẹ̀kúnnù ṣe ti rí wọ́n ní ẹ̀kọ́ ló máa fojú mú mu hàn akèrègbè ló máa júwèé ibi tó máa tó kù ṣe ti rí sátidé tó bá máa da friday láti máa mọ̀ ṣé ẹ ti rí i àwọn tí wọn ti débẹ̀ wọ́n ti wọ́n close títí for three hours àwọn tí wọn ti débẹ̀ òun òun tí a ti gbọ́ ọmọ di owner ọmọ di owner ń sọ̀rọ̀ fake owner o ògbójú owner àfẹrúgbàbùkún owner ẹ̀yin ọmọ onílẹ̀ alálẹ̀ èkó ẹ̀dẹ̀ wòran ẹni tó ṣe báyìí lẹ́kọ̀ọ́ ẹ tó kó wọn ní pàpamọ́ra báyìí ó wá lóun fẹ́ jọ lórí ẹ mọ̀ pé gbogbo Yorùbá òun ló máa tà àbí àwọn ẹni àbátàkà fi ràtùpẹ̀ tán láwọn ẹni àjítan lọ́wọ́ ẹ àwọn èèyàn tí ò tiẹ̀ yẹ tí ò yẹ ká tiẹ̀ gbóhùn wọn láwùjọ tẹ́ ẹ wá ń gbé sípò ọ̀la tí wọ́n wá tí wọ́n wá tí wọ́n tí wọ́n tí wọ́n ń tẹlẹ̀ ṣùwàṣùwà mo ṣe bí wọ́n ní ọmọ onílù àtẹ̀jẹ́jẹ́ ọmọ onílù onífẹ́ jó bàjẹ́ hmm? àlejò àtẹ̀ ṣùwàṣùwà ṣe bí wọ́n ti wùwà àlejò fún yín báyìí wọ́n ti wùwà àlejò how dare you kí lorúkọ ẹ how dare you ọ̀rọ̀ tó sọ yìí kò jẹ́ kò jẹ́ torí kò tọ́ sí ẹ lẹ́nu ó yẹ ni gbogbo kò yàtọ̀ lé ẹ̀ kò yẹ àtọ̀ ńlẹ̀ gbogbo orúkọ tó kó jẹ gan òjò olè ló ń jòjò ọmọ olè òun gangan gbéwiri hmm? ó tún wá lọ fẹ́ jàgùdà alọ́nilọ́wọ́ gbà anẹ́ta ni ò ṣàmọ́ pé òun olè ní gbogbo wọn tani ò ṣàmọ́ pé òun olè ní gbogbo wọn ah, ah, amúnibùnì ẹran ìbíyẹ ìbíyẹ fọ́ lójú tún olówó ẹ̀ fọ́ lójú apá òsì Eh? Eh? Eh, ìwọ tí ẹ ń ṣe photocopy original copy original copy of original copy ni wọ original copy of original copy ni wọ àwọn àsan máa lè báyébáyé wọn tó ẹwà àbàjẹ́ ni wọ́n á máa wò hmm? ìkòkò tí ò mọ̀ kó o máa játa tó dórí iná tó ń sè tó ń sọ èkó wá jẹ́ bí èkó jẹ́ bí bí bí ilẹ̀ bàbá rẹ̀ excuse me ṣé kò jẹ́ bí ilẹ̀ bàbá rẹ̀ hmm? tó wàá máa fọwọ́ lálẹ̀ fún ọ mẹ́ ìwọ ọmọ ra gbìdì lásán lásán ìnọ̀nẹ́ntìtì hmm? you are nobody you are bẹ́ẹ̀ n ò rí ọba wí ṣebí ṣebí ìbò tó fi gbéra lọ́tí ni tó ní give me another tumbler ah, ah. àtiwọ́ àti bàbá rẹ̀ àárí yín bá wí ṣe báwọn ará èkó tó fẹ̀gùn ṣíṣe náà mọ̀ ni àwọn tó fẹ̀gùn ṣíṣe náà mọ̀ ni àwọn tí wọ́n fa aráàlú lẹ̀ tí wọ́n fọmọ ilé lẹ̀ tí wọ́n lọ mú àrè àrè wa pé kó wá jọba hmm. n ti kẹ́yìn ẹ̀ náà nù ìjà ni kẹ́yìn àlè ìjà ni ìlú tó bá tó wọn ò tí ì má àrè ń bẹ̀ fi jọba ni wọn ò tí ì fàárí ibẹ̀ fi jọba ni wọn ò tí ì fàárí ibẹ̀ fi jọba ni lẹ́nu ẹ̀ lẹ́nu ẹ̀ ìwọ ìwọ they locked up their shops just to get the PBCs. something that has never happened before really it has never happened before too Kian, à ṣé o fẹ́ gbọ́ Fọláṣadé it has never happened before kí wọ́n mẹ́ni tí ó tó yóò tọ̀ sí torí kò tọ̀ sí ẹ but wọ́n fi ẹ jẹ hmm? it has never happened before bàbá ẹ̀ àfi ọba jẹ tó lóun fẹ́ dọba it has never happened before bàbá ẹ̀ ó lóun ò lọ ó lóun irọ́ ti pọ̀ jù kò mọ̀ kò mọ̀ kò mọ̀ orúkọ rẹ̀ kò mọ̀ èjà rẹ̀ hmm? ó lóun lọ secondary school gbàtò yóò lóun lọ secondary school òun lọ primary school but òun lọ university it has never happened it has never happened before Fọláṣadé nígbà tí nígbà endsars tí bàbá ẹ̀ lanu pàgà tó lanu pàgà lágbára rẹ̀ tó ní àwọn àwọn ọmọ tí wọ́n pa tí wọ́n fẹ́ẹ́ jẹ wọn rúbọ pé kí ni wọ́n wá ń bẹ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀ ìrìn wọn tó fura sí it has never happened before nígbà tí bàbá ẹ̀ tó lanu pàgà tó padé pàgà tó ní kan kó fifty million youths meanwhile ó lóun youth only youth ló ná somebody at eighty something according to UN youth is from from from eighteen to twenty-four jọ ṣé twenty-four ni ìwọ tó jọmọ ṣé twenty-four ni ẹ tó sọ pé kọ́ máa fún wọn lágbàdo kọ́ máa fún wọn lágbàdo láì ṣàdìyẹ láì ṣẹranko it has never happened before. Mm? kí bàbá bẹ́ẹ̀ afọbajẹ tó wá lanu tó ní eléyìí ọ̀f kínní kan o òun fi gbàǹdókọjẹ o òun fi kínní kan jẹ ẹgbẹ́ kínní ìwà it has never happened before tí bàbá ẹ ní òun lòún kàn láì ṣe pé oyè presidency jẹ́ oyè àjẹwọ̀ láì ṣe pé oyè presidency jẹ́ olè oyè ilé sílé láì ṣe pé oyè presidency jẹ́ birthright yẹn. Yeah ó lóun lóun ó ní òun ló kàn so wo ẹ tí ì rí nǹkan kan a lot of it has a lot of fast a lot of events that has never happened before you will see more of it ṣé o fẹ́ gbọ́ Fọláṣadé ẹjọ́ ló fẹ́ rò ṣé o rí wo wàá fẹ́ kú wàá fẹ́ la nínú eléyìí tó kó rẹ sí ṣé o rí PVCs nìkan ni ṣáwọn ti ibos nìkan ló ti rí ṣé o ti gbọ́ nípa títa àwọn youths mm, he choke you hmm. pvc ni kọ́ ló ṣe rí anisẹ́ èyí tẹ́ ẹ ṣe tó ẹ̀yìn kòkòrò ajẹnirun èyí tẹ́ ẹ ṣe nínú ayé àwọn masses ó ti tó by the time tí kìíní tààmì tó bá máa hit yín báyìí ẹ máa mọ̀ pé eh, your time is past hmm? ayé ìfàǹlẹ̀tẹ̀ tuntun tó máa máa jayé ọlọ́ba. tó máa máa tẹ̀lé gàràgàrà tí wàá máa pàṣẹ fáwọn èèyàn ayé ìgbà yẹn ti kọjá wo girl wake up and smell the coffee because in the new dispensation that is just around the corner you will not be relevant anymore as it is you like father like daughter you are not relevant if anything you people are constituting nuisance in all facets and aspects of being a nuisance. You are pollutants. You are just polluting us. Hmm? Shotibo. <laughs> Ew. Omo. It took you. Hmm. It took you. Selfish lords. Greedy lords. Elud. Ibid. Ah. Nǹkan ẹ mú wá ẹ mú nǹkan kan wá ẹ ní mú nǹkan kan lọ hmm? kò sí ohun tẹ́ mú wá kò sí ohun tẹ́ máa mú lọ how the mighty are falling eh? the rich also cry sórí gbogbo àwọn privileges yẹn undeserved privileges tẹ́ ẹ̀ ní access sí yẹn hmm, wo péréte báyìí ni péréte báyìí ni an hungry man is an angry man. Ah ṣe oh my god what is the time kí ni ṣe máa sọ kí nìyí o ṣe ti rí ìdààmú eh, eh, emancipation of the masses um, what's the world, o ṣe ti rí ìbínú àwọn tálíkà mm-hmm, mm-hmm. when the masses wọn ò tí ì ṣetán nígbà tí wọ́n bá ṣetán ṣe wọ́n yẹ̀yìn àwọn masses lẹ́ ti ń jẹ everything you are getting you are getting into them when they are ready to deal with you people you will be dealt with mercilessly. Am I, am I, am I imagine what effrontery, what insolence, what insolence fún That láti máa sọ pé your father made Lagos more comfortable for for egos, but they choose to be ungrateful You tí wọ́n wọ́n ungrateful bàbá is an ingrate an ingrate greedy, greedy ass likewise yourself. Eh, so e, ẹ̀yin lẹ ṣe gbogbo èkó from the beginning you are delusional you are very okay yeah mo ti mo ti mo ti rí n ẹ̀yin lẹ ń ti ẹ̀yin àti bàbá ẹjọ́ máa tira yín pa ni ẹjọ́ máa tura yín padà <laughs> eh, kárí ọmọ ọmọ olè I am the room you respect, adore, and support the culture of the Romans. What culture? What culture Nibabe bring to the, to the table? Because what you brought to the table is corruption, daylight corruption, God for that reason, The list is endless. Whoa! Kí lorúkọ What's your name? Kí lorúkọ ẹ náà? Fọláṣadé. Mojí. Ọ̀tẹ̀. Ọ̀fẹ́ tẹ́. ni kí ni nǹkan ọtí tán ọtí fàtẹ́tẹ́ dé ọtí wo ibi tẹ́ ẹ bá ibi tẹ́ ẹ bá gbákàrà dé ni kẹ́ ẹ dóde o ṣòdọ́wọ́ ibi tó lọ yẹn yíwọ́ ẹ padà no go area ni no go area ni ẹ ti jẹ́ tán ẹ ti jẹ́ tán bàbá ò lè máa ṣe bàbá ò lè máa ṣe rádaràda kí ìwọ gan kó o máa ṣe kótikòti ó dàbí ẹni orí yín ti yí ń lé yín orí gbogbo yín ti yí orí ìyín olórí burúkú ìyẹn àkótúnú rè sùn ìyẹn ẹni ibi tí pọnmọ́ rè léèwẹ̀ ẹ̀yin olubi tí jẹ̀bi ọmọ ẹ̀yin gangan ni corruption personified àsán ẹranko lásán lásán ẹranko lásán lásán ìwọ náà mọ̀ ń sọ̀rọ̀ ó mọ̀ ń pera rẹ léèyàn.

<laughs> Rada Rada. So guys, <laughs> eh, the pot the pot is calling the kettle black. Hmm. Hmm. Ah. Eh. eh. Well, mo ṣe bóhùn tá a bá fọ ohùn tá a bá fọ fún fèrè ni fèrè fún ta. Hmm. Hmm. Wọ́n ti bọ́ ṣe sọ wọ́n ti ń sọ létí ẹ̀. nǹkan tó gbọ́ nìwọ náà sọ nǹkan tó gbọ́ sọ ìyẹn náà da hmm. múra sí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ ti ẹni tó mọ̀ gbọ́ ti ẹni tó èyí tó sọ yìí kò jẹ kò kò di àdáni kò kò bẹ́ẹ̀ your ta ló bí ń bo ti wá ń bo ti ṣẹ̀ wá ń bo lórí irun ẹ̀ ń bo lórí irun ẹ̀ yóò mọ̀ náà lé ìwọ náà ń claim èkó láti bo síbo tí ó wá jẹ́ ó kí ó wò ó jẹ́ kí n sọ tọkọ fún ẹ ààrẹ nìwọ náà hmm? ó kí ń ṣe ojúlówó ọmọ ọlẹ̀ alálẹ̀ èkó ṣó ti yẹ hmm? ìlú ibi tó ti ṣẹ̀ wá ò mọ̀ orírun ẹ ò mọ̀ kò tiẹ̀ wáyé mi fáwọn ará èkó àwa mọ̀ bí wọ́n ti wá pin tan ajá tó wá kan lè mọ́ mú ẹ́ tán wá gbọ́mọ ọba tí wọ́n gbé fọ́ṣù táwọn ará èkó tí wọ́n wá ṣèṣe ẹṣin tí wọ́n gbọ́mọ tiwọn sílẹ̀ tí wọ́n ń gbọ́mọ lọ́mọjó. tí wọ́n wù hùwà akótilétà tí wọ́n mú gbogbo ohun ẹ̀ ní gbogbo ohun tó yẹ kọ́ fi fọlá tó yẹ kọ́ tọ́ọ̀tà fájèjì tọ́ọ̀tà fájèjì tí wọ́n wà lẹ́nu ń bẹ̀ níbo kí n kẹ́rù ó mọra rẹ̀ lẹ́rú kí wọ́ọ̀fù ó mọra rẹ̀ ní wọ́ọ̀fà nàpà bóńbó ló ti ń bọ̀ tó lòkun lọ́rùn bó ló ti já wá ẹ̀ tán bí ẹ tán bí bàbá ẹ̀. tàbí ńbo la gbolé yín lẹ́kọ̀ọ́ yín lẹ́kọ̀ọ́ fake life ọ̀jálẹ̀ onílé fi bo tiẹ̀ lẹ́yìn àjẹpọ̀ ṣé Tinubu ló kọ bàbá rẹ ni ṣé Tinubu ló rẹ bàbá rẹ tó jẹ́ ayé aláyé ló ń gbé ẹ ṣáyé ti yìí nà ayé aláyé lẹ̀ ń ṣe lọ sọ́ra rẹ bí mo ti ń wí fún ọ nọ́ọ̀sì má jẹ́ ń bẹ́ kínní yìí o má jẹ́ ń bẹ́ ọbẹ̀ àgbà o grand o yẹ́nyẹ́nyẹ́ ó pọ̀ o nípa tó rè àbí ni àbí ẹ̀wà di àbẹ́ ẹ̀wà rí kinní ni má jẹ́ ń bẹ fún ọ má jẹ́ ń bẹ fún ọ ibi tó o ti bùn náà ni kò yáa fi dí o o gbọ́ àbò gbọ́ mọdé yìí o gbọ́ àbò sùn. Hmm. Mm. Mm. ìwà ìkà ń dàgbà irọ́ pípa kò tiẹ̀ wá kéré tó jẹ́ pé òótọ́ ti dé gbogbo ilé irọ́ tẹ́ ẹ kọ́ gbogbo ilé ìtọ́ tẹ́ ẹ mọ ilé ìtọ́ ilé irọ́ tẹ́ ẹ mọ ìrì ni ó wò ó wá ní ó wá ní ẹ fẹ́ put àwọn Igbo in their rightful place we will put you in your rightful place you and your father and your dynasty we will put you in your rightful place And there's no other place for you lot than the trash. Girl, we're trashing you. You're trashed. Mm-hmm. You are trashed. You're so trashy, so tacky. Àti wati babe. bàbá ẹ̀. Ẹ lọ́rọ̀ rẹ̀, ẹ níwà rẹ̀, ẹ ń ṣe èèyàn rẹ̀, ẹ rẹ̀. yẹ kẹ́ ẹ wà ẹranko lásán lásán. ẹranko tó dáwọ́ èèyàn bora ah, <laughs> don't mind me jèrè hmm? tó bá lónìí sọ̀rọ̀ hmm? ìta ló máa gbé yín hmm? is is Fọláṣadé o fọláṣadé mújì mújì adékòdèrè tinubu ti fòjò ó lóun òun o ó ní bàbá òun ló mèkì lagos comfortable o táwọn ilé ìbájọ́ lọ wọn ní rọ̀jò hmm. I just have to I just have to give her a piece of uh, of my mind. Just have to put her in a rightful place, which is none other than the trash, because of a trashy talk. So, hmm. ẹ tí ì mọ nǹkan kan ṣoríwà àti bàbá ẹ hmm. ẹ máa jẹ breakfast ẹ jẹ lunch ẹ jẹ dinner ẹ tún máa fi dessert gan kún. Hmm. Mm-hmm kó rọra ṣe kiri kó keep quiet kó rọra keep quiet. Hmm. So <laughs> èmi ni èmi náà ni o èmi tí yín ní tòótọ́ àìtalẹ̀ àbíyamọ until I come your way again. Thanks for listening to my life and afterlife. Hmm, like father, like son. Hmm. Bye.